mo kì í kàbọ̀ tí ajá balẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá látòrí ayélujára ṣogúnrẹ́ni kejì àbíọ́nà lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá ìlúmọ̀ọ́ká olórin ní Peter Okoye ló ti fi ìkọminú rẹ̀ hàn bí orílẹ̀-èdè Nàìjíríà ti ń rẹ̀yìn nínú àwọn orílẹ̀-èdè tó kù tí ètò ọrọ̀ ajé wọn àti ìdàgbàsókè wọn gòkè sí lágbàáyé Peter Okoye ló kọ èyí sórí ìtàkùn Twitter rẹ̀ bí ó ti ṣe àfihàn àwòrán méjì kan eléyìí tó ní ṣe pẹ̀lú orílẹ̀-èdè Dubai ní ọdún 1960 àti two thousand and twenty-two tí a wà nínú rẹ̀ yìí ó fi ìkọminú rẹ̀ hàn lórí ìtàkùn náà wípé ṣé kìí ṣe ọdún kan náà tí orílẹ̀-èdè nàìjíríà gba òmìnira ní orílẹ̀-èdè united arab emirates náà gba òmìnira tí ohun gbogbo sì ń lọ bó ti tọ́ àti bó ti yẹ bí ó ti kan èyí sórí ìtàkùn náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ rẹ̀ lórí ìtàkùn ayélujára bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lọ́lọ́kan òjọ̀kan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó dá sí sọ wípé kì í tọ́ àti bó ti yẹ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà òṣèré ni Alex Ekubo ó ló ti kọ́ sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti dára rẹ̀ lójú wípé kò sí ẹnikẹ́ni tó lè ṣi òkú lọ́nà Alex Ekubo ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwòrán alálàyé èyí tí wọ́n kọ ọ̀rọ̀ sínú rẹ̀ tó sọ wípé òun nílò èèyàn kan tó lè ṣe òun lọ́nà Alex Igboho tí ó ti kọ èyí sórí ìtàkùn ayélujára rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn alátẹ̀lé rẹ̀ lórí ìtàkùn Twitter bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ ránṣẹ́ sí wípé bí o bá pàdé àwọn aṣinilọ́nà ayé àti ọ̀run làwọn ṣùgbọ́n Alex Igboho dáhùn lórí ìtàkùn náà bí ó ti dára rẹ̀ lójú wípé òun ti ní ìpinnu òun kò sì sí ẹnikẹ́ni tó lè ṣe òun lọ́nà lórí ìgbésẹ̀ tàbí ohun tó bá jẹ́ ìran tóun bá ní fún ọjọ́ iwájú òun ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ ṣẹ̀ṣẹ̀ṣẹ̀ lọ́mọdé yọ̀mẹ́yẹ ó nínú tọkọtaya adébíyìnpé àti abletiv adédìméjì ń dùn bí àwọn ọ̀rẹ́ wọn tí wọ́n jẹ́ òṣèré àti àwọn mọ̀lẹ́bí kan ti darapọ̀ pẹ̀lú wọn láti ṣàjọyọ̀ ọjọ́ ìbí abletiv pẹ̀lú wọn jíde àwòbọ́nà ló fi fọ́nrán fídíò bí ètò ọ̀hún ti lọ lẹ́sẹẹsẹ sórí ìtàkùn ayélujára instagram rẹ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì tún kí abletiv adédìméjì wípé ó kú ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ èyí tí olódùm Olódùmarè jẹ́ kó bá a lókè èèpẹ̀ ẹ jẹ́ ká wò díẹ̀ bí Jídé Àwòbọ́nà ti tẹ̀ sórí ayélujára. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje títí dìgbà tèmi ní òfin rẹ́ni tí yóò ra ọkọ̀ fún mi ẹ jẹ́ kí n máa gbádùn oúnjẹ ìyá mi pòkòlì olóso eléyìí lórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti kó ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ àti ohun mímu sílẹ̀ lórí ìtàkùn ayélujára rẹ̀ ó sì ń yẹ̀ wò lọ́lọ́kan òjọ̀kan bí a kò bá gbàgbé wípé láìpẹ́ yìí ó ní Israel DMW tó jẹ́ ọkọ̀ pàtàkì nínú àwọn òṣìṣẹ́ Davido yóò gba ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tuntun kan láti ọwọ́ ọ̀gá rẹ̀ tó sì ń yọ̀ṣẹ̀ṣẹ̀ débi wípé nígbà tó ń sọ̀rọ̀ ìdúpẹ́ rẹ̀ àti bí ó ti ń fi ayọ̀ rẹ̀ hàn ó dárúkọ Pokoli pẹ̀lú léyìí tó wá mú kí Pokoli wá sórí ìtàkùn ayélujára tirẹ̀ pẹ̀lú láti kó ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ sílẹ̀ tó sì sọ wípé títí di ìgbà tí òun pẹ̀lú yóò rẹni ra ọkọ̀ fóun kóun náà yá a máa gbádùn oúnjẹ ìyá òun nìṣó ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà gbàǹgbàǹgbà báyìí ó ní adẹ́rìn pòṣónú eléyìí tó jẹ́ ìlúmọ̀ọ́ká tó fi ìlú Ìbàdàn ṣe ibùgbé ìyẹn Ayọ̀ Ajéwọlé fi sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ó ti nífẹ̀ẹ́ sí oore bàbá àràtò ó sọ eléyìí látàrí bí ó ti fi fọ́nrán fídíò àsìkò tí ó darí ayẹyẹ tó ń ti ètò ọlọ́dọọdún Judah Night èyí tí Ayéfẹ́lẹ́ máa ń ṣe láti fi ṣe àjọyọ̀ ọjọ́ ìbí rẹ̀ sórí ìtàkùn ayélujára tirẹ̀ léyìí tó sọ wípé òun kì í fẹ́ gba ẹ̀rọ gbohùngbohùn lọ́wọ́ ẹnikẹ́ ẹnikẹ́ni tó bá ti ń kọ orin bàbá àrà bí ó tilẹ̀ jẹ́ wípé àsìkò náà ti lọ. ayọ̀ ajéwọlé ló fi fọ́nrán fídíò níbi tí ó ti ń jó àti tó sì ń darí ayẹyẹ léè tó sì jẹ́ wípé ṣẹ́gun ajídára òun ló ń kọrin lásìkò ìgbà náà. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún gbajúgbajà òṣèré ni Deborah Shokoya èyí tí ìtàkùn ayélujára rẹ̀ jẹ́ Debbie Shokoya òun ló ti fi sórí ìtàkùn ayélujára rẹ̀ bí òun àti ọ̀kan nínú àwọn oníbàárà rẹ̀ ti pàdé ara wọn ní ìlú Ìbàdàn débi tí oníbàárà yìí ti ń fi ayọ̀ rẹ̀ hàn tó sì ń fi ìdùnnú rẹ̀ hàn pẹ̀lú bí ó ti ń fọwọ́ kan Deborah Shokoya lára tó ń sọ wípé ẹ wo bí wọ́n ṣe ń dán lára tó sì sọ wípé inú òun dùn púpọ̀ láti pàdé òṣèré náà Debbie Shokoya pẹ̀lú kò lè pa ìdùnnú rẹ̀ mọ́ra láti ṣe àwòrán tó fídíò fún oníbàárà rẹ̀ léyìí tó sì fi sórí ìtàkùn ayélujára rẹ̀ bí ọmọbìnrin ọ̀hún ti ń tẹ̀ síwájú. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin èyí pọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórí ìtàkùn ayélujára ń sọ fún ìlú mọ̀ọ́ká òṣèré ni Oyèdèjì Ọláìdé eléyìí tó fi orílẹ̀-èdè Germany ṣe ibùgbé tó sì ṣẹ̀ṣẹ̀ kúrò lórílẹ̀-èdè Nàìjíríà láìpẹ́ yìí lásìkò tó wá fún ilé ọdún kérésì tóun ti ọkọ rẹ̀ Láìdé ló ṣe fọ́nà fídíò kan níbi tóun àti ọkọ rẹ̀ ti jọ ń ṣeré tí ọkọ ọ̀hún sùn tí Ọláìdé sì ń lọ láti lọ jí i àmọ́ bí ó ti kọ̀yìn sí ẹ̀rọ ayàwòrán ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí ní pariwo wípé Ọláìdé ẹ̀yìn rẹ̀ pọ̀ èyí pọ̀ jù tí ọ̀pọ̀lọpọ̀ sì ń kọ oríṣiríṣi nípa rẹ̀ sórí ìtàkùn ayélujára bí ó tilẹ̀ jẹ́ wípé nílọ́ọ̀lọ́ yìí ni ó gba orí ayélujára kan wípé Ọláìdé lọ ṣiṣẹ́ abẹ láti tún ara rẹ̀ tò àmọ́ kò sẹ́ni tó lè sọ pàtó bóyá ó ti ṣe ìkébè pẹ̀lú ṣùgbọ́n bí ó ti kẹ̀yìn sí ẹ̀rọ ayàwòrán ó ní ọ̀pọ̀lọpọ̀ lórí ayélujára Instagram rẹ̀ bẹ̀rẹ̀ sí ní pariwo wípé láìdé ìpọ̀. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà òṣèré sinimá Fẹ́mi Adébáyọ̀ àti Tóyọ̀sí tóun pẹ̀lú jẹ́ ọ̀kan pàtàkì nínú àwọn ìgbìmọ̀ aláṣẹ tampan ní ìpínlẹ̀ Ògùn ní òun àti àwọn òṣèré mìíràn ti kóra wọn jọ lórí fọ́nrán fídíò kan èyí tí Fẹ́mi Adébáyọ̀ fi sórí ìtàkùn ayélujára rẹ̀ láti pe àkíyèsí bàbá wọn ìyẹn ọ̀gá Bello ìyá Adébáyọ̀ Sàlámì sí eré wọn kan èyí tí wọ́n ti ṣe látọjọ́ tó ti pẹ́ tí wọ́n pe à àkórí rẹ̀ ní ọmọ òrukàn àwọn òṣèré wọ̀nyí ni wọ́n jókòó pọ̀ tí wọ́n sì ń kọ orin aládìídùn tó ń bẹ nínú sinimá náà láti pe àkíyèsí bàbá wípé ẹ jẹ́ ká tún àtúngbéjáde sinimá yìí kí àwọn ènìyàn tún lè gbádùn rẹ̀ síwájú sí ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú ẹ̀. ààyè ìbò sí òun. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀ nínú àwọn òṣèré tó ń ti àwọn akọrin ẹ̀mí àti àwọn atọ́kùn lórí tẹlifíṣàn Orísun ni wọ́n sì kí ìlú mọ̀ọ́ká àti ọ̀kan pàtàkì nínú àwọn atọ́kùn tẹlifíṣàn Orísun ìyẹn Ọlá Ọ̀nàbàjò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn mọ̀ sí èdìdí ìfẹ́ tó ń sọ wípé èdìdí ìfẹ́ ẹni tí ó ṣe ọjọ́ ìbí rẹ̀ ní kò pẹ́ kò pẹ́ yìí orí ayélujára sì ń pẹ̀lú fọ́nrán fídíò ọlọ́kan èyí tí àwọn ènìyàn ṣe fún arábìnrin náà láti dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún fún kíkópa nínú ayé wọn àti láti gbàdúrà fún wípé bí orí rẹ ti ṣe ọdún yìí yóò tún padà ṣe ọdún tó pọ̀ lókè èèpẹ̀ Ọlá Ọ̀nàbàjọ pẹ̀lú kò gbẹ́yìn nínú àwọn tó fi fọ́nrán fídíò àti àwòrán rẹ̀ tó rẹwà sórí ìtàkùn ayélujára rẹ̀ kódà ó ṣe orin ọpẹ́ láti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ọjọ́ ìbí náà ẹ ká wò díẹ̀ nínú ẹ̀. ẹ bá mi gbé sí àyàbá tiktok eléyìí tí a mọ̀ sí queen of tiktok ìyẹn ìyábọ̀ òjó ló ti fi fọ́nrán fídíò tiktok rẹ̀ kan sórí ìtàkùn ayélujára instagram rẹ̀ tó sì kọ́ sí abẹ́ rẹ̀ wípé ẹ̀kọ́ ńlá leléyìí jẹ́ wípé fọ́nrán fídíò àkọ́kọ́ eléyìí tóun yóò ṣe rèé nígbà tí òun ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ tiktok ṣùgbọ́n tó jẹ́ wípé kò bára dọ́gba ó wá tẹ̀síwájú wípé nípa gbígbìyànjú títẹ̀síwájú láìsinmi àti láìṣàárẹ̀ òun ló mú kí òun wá di ẹni tí àwọn ènìyàn mọ̀ sí prof professional ìyẹn akọ́ṣẹ́mọṣẹ́ lórí ìtàkùn tiktok débi wípé òun di queen of tiktok tí kò sì sí ohun kan tó ń bẹ lórí ìtàkùn náà tóun kò lè ṣe ìyábọ̀ òjó ló fi fọ́nrán fídíò yìí sórí ìtàkùn ayélujára rẹ̀ láti ṣàlàyé fún àwọn ènìyàn wípé nípa gbígbìyànjú títẹ̀síwájú àti láìsinmi tó ti àìṣàárẹ̀ wípé àwọn pẹ̀lú lè dé ibi tí wọ́n lọ ẹ jẹ́ ká wo díẹ̀ nínú ẹ̀. Ah, mo jí rẹ o. kí ni.